átọ̀ mi kú ṣe járe wo wo wo ó ti ṣẹlẹ̀ o ẹjọ́ aburú rẹ̀ mú àfisùn ẹ o wọ́n ti ń bórúkọ rẹ̀ àlàní ọ̀dọ̀ rẹ̀ ti ń bọ̀ ẹ̀ níwọ̀n bó nìyẹn ṣe máa wá sọ́dọ̀ nìyẹn kí má sọ fún mo gba ẹ̀ sọ fún kí n máa bọ́ mi fọṣọ mo máa ń ọ̀dà go some training rẹ̀ jẹ́ sọ́fọ̀ training rẹ̀ bá lẹ́nu lọ́dọ̀ mi mi rè má jẹ́ sọ́fọ̀ at the end of the day wọ́n á mọ̀ bọ́ ṣe mi fọṣọ kó nìyẹn mú white to di blue ó fọ̀ papọ̀ ó fọ̀ papọ̀. ok náà yìí o blue ti bo ọmọ white o ó dé ìdọ̀nà àìgbọ́dọ̀ gbowó mi lọ́wọ́ rẹ̀ lọ́dọ̀ mi gbọ́dọ̀ gbowó mi bó ṣe má jẹ́rìí yẹn o ti lọ àwọn bínú tí kò sọ nǹkan kan fún yín pa ọ̀rọ̀ mi. alani ẹ má jíṣẹ́ mi kẹ́ ẹ. ọlọ́run bọ lọ́jọ́ ẹnìkan wọn sànú èèyàn kan. ìṣẹ̀lẹ̀. èmi mo rán sí pé aṣọ white kan báyìí ti ń ṣiṣẹ́ sí ní ìgbà yàrá báyìí aṣọ funfun aṣọ funfun. iṣẹ́ ogun dẹ̀ ayé tí ọjọ́ àbí sí àwọn ọmọ làbá yìí. òní ọpọtí méjì aṣọ olówó ń ra ẹni ògidì rẹ̀ náà. mo ní mo rántí pé kẹ bá mi júwe ibi tí wọn bá ti lè dárú aṣọ fún mi. ẹ ẹ má ṣe ìnáwó. irọ́ tí ẹ ṣe ìnáwó kì í ṣe ìnáwó àwọn aṣọ tẹ kó àwọn aṣọ mọ́tẹ ní pé kí n lọ ni mo bá ti ayọ̀nù bọ̀ náà ìgbà tí mo táyọ̀nù bọ̀ náà ni mo sá ń lọ lọ mo ń lọ lọ mo ń lọ lọ iná kan fẹ́ hoo. iná nẹ́pà. èmi ò tiẹ̀ wò kì èmi tó ń kọrin ni mo tún ń lọ sọlọ ẹ̀ẹ̀kan náà tí mo kàn gbé ayọ̀nù sókè tí mo gbé lé tó ní white mile àfi mọ́gán yẹ́ tí màá gbé sókè báyìí aṣọ tẹ̀lé ni yẹ́ aṣọ sì jó lórí o yẹ́ láyé mi aṣọ sì jó lórí o aṣọ kan náà ọ̀rẹ́ yín lónìí. ẹ ní mọ̀lẹ́bí ẹni ṣé ìmú ọkọ náà mọ̀lẹ́bí náà àjọ ọjàrà sójà ló lásán ni gbèsè rẹ àwọn gbèsè ayé gbèsè rẹ àwọn gbèsè lórí. bẹ́ẹ̀ni kú o torí ìyá máa ń jẹ ọ̀nà ọkàn nígbè. ọ̀gá jẹ̀bú. ẹ wo ẹbí yẹn lẹ. ọ̀gá jẹ̀bú. ẹbí yẹn lẹ kárí. ó sì ń sójà rè jẹ́ lọ́fọ̀ọ́ mọ̀ kúrò sí mọ́ ó dẹ̀ wọ̀n mi o yíyí mọ̀ àjọpọ̀ mi mọ̀ àjọpọ̀ sójà rè jẹ́ lọ́fọ̀ọ́ mo ránkì rè ránkì mẹ́fà. ránkì mẹ́fà. ránkì mẹ́fà mà. kẹ́sì mọ̀ wọ́ ọ̀gá o kẹ́ ẹ mọ̀ wo sí ẹ mọ̀ pé gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú sọ́jà ká mọ̀ bá wọn ní gbèsè ayé mi àbí níran wa àwọn ọ̀fẹ́ ọ̀rẹ́ làwọn bá sọ́jà sí tó ti yé yí àgàgà kó tiẹ̀ tó bá jẹ́ kọ́lẹ́ẹ̀lì kọ́lẹ́ẹ̀lì tẹ̀ kó tiẹ̀ bá gbà yọ kúkú ìyẹn lè gbàgbẹ́ dára rà àbí tí inú bá kàn tiẹ̀ bí wọn tiẹ̀ bá jìyàn ní ìkúkú nínú ọdún ọ̀run ọ̀gá mo lọ sọ́dáràn mo lu aṣọ dáràn ṣẹgbọ́n sà ẹ wò sà ẹ mọ tẹ́lẹ̀ ṣe fún mi sà ṣe rí èmi náà ti mọ̀ pé màá san owó rẹ̀ ni tó ti yé yín gbogbo owó mi tí mo dá sí lọ́wọ́ àtọwọ́ tó sùn eléyìí ṣe rí ẹ kó gbogbo rẹ̀ pọ̀ ẹ fi san ẹ bá fi san owó fún kọ́lẹ́ẹ̀lì ẹ bá fi san owó fún kọ́lẹ́ẹ̀lì ẹ san owó fún kọ́lẹ́ẹ̀lì kò lè dúró bẹ́ẹ̀. fifteen thousand lè jẹ́ sọ́wọ́ two hundred and fifty thousand ọ̀rọ̀ ọ̀rọ̀ kan. yẹ two fifty thousand. ẹ ọ̀pọ̀ two hundred and fifty thousand. wo wo wo wo tẹ́tí o ti da ṣé o mọ̀ sọ fọ ọlọ́pàá rẹ̀ kún ẹ̀ra o ti sọ fọ òun fẹ́ jẹ́ táyà wọn àwọn àsìkò ti tó wọn fẹ́ ṣe wà látọ̀wọ̀. ìgbàdí ẹ̀ lọ wọn ò Alani Alani. kí ló dé tí mo ti gbọ́ ẹ wo ayé mi ti bàjẹ́ o ló tún sí wọ̀ mo bá sọ́ba dùn ìdá tẹ́sán jẹ́sì pọ̀ mo fọ white mọ́ blue ní o irọ́ ni white yọ blue ní ṣé wọ́n gbọ́ ni pé kí ni mo dára ìjọba mo ti ṣẹkọ́ lẹ́yìn ẹ jẹ́ bọ̀ pé mo ti aṣọ ìgbésà. mo fà sọkọ́ lẹ́yìn ìjọ́rẹ́. Ah, um, no, no one come nǹkan ti in the station Um, just now you watch ṣe radio. We wípé our armed robbers One one me, Popolaji street seriously you want jack? jà burúkú you want wọ́n tí wọ́n ń rọ̀b Ah, I will yẹ kẹ́ jẹ́rìí tẹ̀ ní èmi mo ti arrange gbogbo àwọn boys mọ̀ pé wọ́n fitting lati face irú operation bẹ́ẹ̀ wọ́n ti wà a lot? but before we do the pé wọ́n move I need to see you. Torí ẹ̀ ni mo ṣe wọlé kí kò sọ fẹ́ kí go ahead. Hold on, hold on. Mo ti fáwọn boys mi kán wà àtàlà tàbí. Yes! Gbogbo wọn ti ready, wọ́n ti wà Lot láti lọ face wọn straight away. Okay, ẹ̀ má wulẹ̀ fún wọn lọ́dà. You lead the team. Yeah, so lead the team. That I should go and lead the team. Oh wait, time má fẹ̀mí àwọn ẹni ẹlẹ́ni ṣòfò now. Ẹ eh, ẹ tí mo sorry, ni I'm sure I'm not paying more, I'm only. Ẹ má kí ló ṣe ẹ́ ṣọ́ọ̀kì ń ṣe ọlọ́pàá. of course i am i'm the police officer. now read it. nígbà tí nǹkan ti rí bó ṣe rí sí i máa tẹ̀ wọ́n pé bẹ́ẹ̀ tí mi ti lose. aláwọ̀ ló ń ṣẹlẹ̀ now read it. okay no ẹ̀sà ẹ̀sà ẹ̀sìmà. fẹ́ràn mi. She orò Are you what? Oh. It's a different team. Okay, sure. How on earth that person. Who is that here? Who is that? Èmi o, Mr. Makinde. Sadasi or Lasasi, what, what, what do you call yourself? Yorùbá lẹ́kùn mi bẹ́ẹ̀ yẹn, what do you mean? Èròra, mo ti ń wà bẹ́ẹ̀ látàrọ̀ tí mo ti ń gbálẹ̀kùn. Mo fẹ́ kí madam wa bá mi gbé mọ́tò wọn kúrò lẹ́yìn block mi. Will you quiet? Madam Loferi. fẹ́ ló lọ kó òkúta ló ń gbálẹ̀kùn mi gbàgbàgbàgbàgbà ah, by the way madam ló fẹ́ rí madam ló fẹ́ rí kán wá gbé mọ́tò kúrò èwo ni mo fẹ́ gbàgbọ́ mbẹ́ ṣe madam ló fẹ́ rí ni àbí torí wọ́n fẹ́ gbé mọ́tò ṣèmi tí mò ń bá ẹ sọ̀rọ̀ mi lè gbé mọ́tò yìí kúrò mbẹ́. Mr. Makinde mo mọ̀ pé madam ló ní mọ́tò torí ẹ̀ ló jẹ́ kí n máa sọ pé kí ẹ bá mi pè madam wọn á gbé wọn at least ibi tán park sí ó yẹ kí àyè sì gbìyàn méjì kọ́ọ̀tì dì máa gbé kán mọ̀ pé kàwé káwọn blọọkù mi náà. orí ẹ ti gbálẹ̀ courtesy demand bó yẹn sọ yẹn so ibi wọ́n wọnú lé wá ń bí òun wá kọ́ àwa lófin you realize I'm a police officer tó a dẹ̀ fẹ́ kọ̀yàn lófin àwa ló máa kọ́ lófin bí Ah, ní courtesy náà la ṣe gbé mọ́tò sí mẹ́rin wọ arákùnrin jẹ́ kí n sọ kíní kan fún ẹ àjọ ń gbé inú lé yìí àjọ ń gbé the same building kò fẹ́ ní àǹfààní láti kàn wọnú lé mi ẹni wa o ǹjẹ́ gbọ́. ẹ bọ̀ kó ṣe pé bóyá mo ń wọnú lé yín lánàá àbí pé mo ní intention láti wọnú lé yín náà tí wàá débé sí ìgbọ̀kùn madam mo fẹ́ rí madam madam ló fẹ́ rí madam ló fẹ́ rí. ẹ wo ok ẹ má bínú ẹ má bínú mo lọ sí studio ni time dẹ̀ ti tó. rárá tó ti yẹ lọ́lọ́bẹ̀ mú kí wa ọ̀run lé onílé ọ̀run òpó kan ni wọ́n àtọ́ gbé bí òní kíkí ẹ̀ ó lè má kí ẹ̀ bàbá tó travel kò mọ́ ṣe ń ṣe pé nonsense kan wọ̀run lé ẹni bá bá pé madam madam madam ẹni ra i'm not around this thing akọ̀wọlé wa i'm gonna fit fi kọ́kọ́ kẹwọ́ wọ́n ti sùn. wọ́n làwọn ilé ìgbà tí wọ́n fi sílẹ̀kùn lẹ́ báyìí tí èèyàn kàn dẹ̀ lè wọlé. and then telling them come out tilẹ̀kùn bíbáyìí. Táná tó ń nà nínú ọ̀kùnà báyìí. Kí ló máa ń ṣe ọmọbìnrin? Èèyàn ò lè torí kóun jọ́ ọlọ́pàá kó burú lọ́fíìsì kó tó burú lè. Nígbà àwọn àbúrò ẹ̀ tó bá kí ló tó ti bẹ̀rẹ̀ sí pípa tó ti lu onítọ̀ yẹn tó ti rẹ̀ tó wá sunkún òun ni òwe lè kí ló ń ṣe. Àti ìpàṣẹ sọ̀rọ̀. nínú ilé mi. Lọ́lásì ìtọ́rì sá. Lọ́lásì ìtọ́rì sá. Àwọn òṣìṣẹ́ fẹ́ fún máa fi ìbọn ìfọ́ orí ẹ̀. Lọ́lásì ah! ìtọ́rì ìyàwó tẹ̀lé dàbẹ pé mo rí sagasi lalasi ní ẹgbẹ́. sagasi lalasi ìwọ. sagasi lalasi tàjọ ń gbélé. kí ló fẹ́ wá ṣe nínú ọ́fíìsì. <laughs> kí ni ohun tí ò lè gbé wá ó dàbí pé mo rí ìwà àti ẹ̀ papọ̀ sorry ó dàbí pé mo rí ẹ̀yìn ati ẹ̀ láìpẹ́ àpèjúwe. ó dà pé àìsàn yẹn tún ti padà sí àbí torí tí àìsàn yẹn ò bá padà jọ àwọn ọ̀rọ̀ rádaràda ọ̀rọ̀ tí yóò bọ̀ pọ̀ lọ pé wò ló ń bá mi sọ yìí. ọ̀rẹ́ kò wà ọ̀rẹ́ ti jáde kúrò náà fẹsẹ̀. kàn fẹ́ kó lọ́mọ wípé àìmọ́ ló lọ sàn án jù bẹ́ẹ̀ lọ. ìjọ tó bá wà dálẹ́ kí ló fẹ́ ṣe fún kò sí ṣùgbọ́n ó dá mi lójú pé àfọwọ́fà ló ń fa òṣì fẹ́ just get out. ọ̀gá làgàzì kọ́ làlásì gàgàzì ni.